بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé òní ni yomul khamis déètì òní ni twenty third jumada al-ula oṣù karùn-ún ọdún 1442 àkọlé ọ̀rọ̀ tí mo fẹ́ yán òun náà ni èsì ọ̀rọ̀ àfáà Saheed Shittu lórí iṣẹ́ ìtumọ̀ alukur'an alápọ̀nlé èyí tí Allah fún mi láǹfààní láti ṣe. ní alẹ́ àná ni ọ̀kan nínú àwọn èèyàn wa ni ó pè mí lórí set ó sọ fún mi pé àfáà Saheed Shittu ó ń sọ̀rọ̀ lórí alukur'an alápọ̀nlé. Al àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá èyí tí mo ṣe jáde mo ní mo ti gbọ́ mi ò ní àǹfààní láti wò wọ́n ní live torí pé mò ń ṣe iṣẹ́ kan lọ́wọ́ àmọ́ ńgbà tó di bíi around two o'clock ní òru ni mo tó láǹfààní láti lọ wo prógrámù yẹn wò so mi ò wulẹ̀ bí ẹni yẹn pé kí ni àáfàá Saheed Shittu ń sọ nípa ẹ̀ bó tilẹ̀ já sí pé ìpè tó pè mí ó ti fi hàn wípé kì í ṣe nǹkan tí ó tẹ lọ́rùn ni ó ń gbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ èmi ò wulẹ̀ bí léèrè nígbà tí mo mọ̀ pé anything tí èèyàn bá ṣe live ó ṣe é wò later so that ọ̀rọ̀ ò ní jẹ́ gbọ́ ìsọ yìí kò sì ní jẹ́ wọ́n ní wọ́n pé. wàyí mo padà wo prógrámù yẹn ní around two o'clock a.m. mo sì rí bí àáfàá Saheed Shittu bó ṣe gbé àlàyé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ kí Allah kó bá mi san àáfàá náà ní ẹ̀san olóore. ohun tí èmi gbọ́ tí àpá saheed shitu ń sọ òun ni pé àpá saheed shitu ń sọ pé àwọn èèyàn ń sọ pé àṣìṣe wà nínú iṣẹ́ ìtumọ̀ náà àti pé bóyá bí ọdún kan sẹ́yìn èmi àti àwọn jọ sọ̀rọ̀ tó jẹ mọ́ bẹ́ẹ̀ tí mo dẹ̀ sọ pé iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí àtúnṣe iṣẹ́ náà ok lẹ́yìn náà ni àáfàá Saheed Shittu wa ń sọ pé àwọn èèyàn tí wọ́n ń kọ̀ǹplé wọ̀nyí wọ́n ń fi kún pé nítorí pé ó jẹ́ ọ̀kan nínú àwọn onísúnà ní gbogbo àwọn àfáà yòókù fi fọwọ́ lẹ́rán tí wọ́n fi ń wòran pé tó bá jẹ́ pé ó jẹ́ ọ̀kan nínú àwọn oníbídíà ni gbogbo wọn ni wọ́n ti kó bòǹbò tì í. nípa èyí àáfàá wa ń sọ wípé. àwọn àṣìṣe náà kí n dákun torí Allah kí n ṣiṣẹ́ lé lórí. bákan náà ni wọ́n tún sọ pé àṣìṣe ni kì í ṣe ìmọ̀ọ́mọ̀ ṣe pé ohun tó bá jẹ́ àṣìṣe kéèyàn ó ṣe àtúnṣe rẹ̀ ó yàtọ̀ sí àmàmà ṣe eléyìí tí àwọn àpò oníbídíà tí wọ́n ń ṣe ní tiwọn pẹ̀lú àwọn ìsọkúsọ tó lágbára nítorí náà kò jọra wọn so wọ́n mú àlàyé yẹn wá láti fi sọ àsọlé ọ̀rọ̀ fún ẹlòmíì tó bá fẹ́ padà sọ̀rọ̀ pé ó nìyẹn o ẹ wo bí àfa Saheed Shittu ẹ wo bó ṣe sọ̀rọ̀ yìí pẹ̀lú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò jágbe tí ò ṣépè má àbúrò yìí má lórí àṣìṣe rẹ̀ tó ṣe níbi iṣẹ́ ìtumọ̀ alukur'an alápọ̀nlé sí èdè Yorùbá so ibẹ̀ làfà àti wàá málàyé wípé. a mistake ọ̀tọ̀ ntọ́ba wà intentional ọ̀tọ̀ kò wọn so ìyàn lè kọ a kó b ìyàn lè pe a kó pe a so ntọba jẹ́ mistake agbọ́dọ̀ mọ̀ ní mistake tó ń ti bẹ́ẹ̀ náà a correct mistake àmọ́ ntọ́ba jẹ́ ìmọ̀ọ́mọ̀ ṣe bí bí eléyìí tí àwọn àfáà kan wọ́n dákọ̀ àwọn àfáà kan àtàwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n sọ jáde lẹ́nu tí ọ̀dà sọ wọ́n ní irú èyí ẹ̀ṣẹ̀ mistake ìyẹn máa máa sọ ni ok so èyí tèmi gbọ́ nìyẹn láti ẹnu àfáà Sàáìdù Ṣítù so mo wá fẹ́ fọ ìsí rẹ̀ àkọ́kọ́ náà mo kí àfáà Saidi Shittu bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ náà kalẹ̀ at least lẹ́mà ní kí n fún wọn ní score ń sì fún wọn ní bóyá bíi seventy percent wọ́n gbìyànjú wọ́n gbìyànjú yorùbá máa sọ pé èèyàn ni wọ́n ní ká kíyà múdà èèyàn ni ò lè mú ọ̀bẹ àfàṣàìdù gbìyànjú pẹ̀lú àgbékalẹ̀ wọn sọ ibi tó kù sí ń sọ fún wọn ní ìsìn ó gbìyànjú so mo kọ́kọ́ kírẹ́dìtì wọn aláwo san wọn lẹ́sàn-án olóore lórí àkíyèsí tí wọ́n mú wá. so àlàyé tí màá ṣe lórí àkíyèsí tí wọ́n mú wáyì ibẹ̀ lẹ́tì rí i pé àáfàá sọ àáfàá ò gba hundred percent lórí àgbékalẹ̀ ta'ala mo wá ń bẹ wa ta'ala kó ṣe àfọ̀mọ́ àníyàn mi lórí ọ̀rọ̀ mo fẹ́ sọ yìí kó sì n sọ kọjá inú àlà alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tí bá máa sọ̀rọ̀ gbogbo ẹni tí bá máa kọ nǹkan kò ní í bá lójijì tí wọ́n bá sọ pé ó ṣe mistake tàbí ká tiẹ̀ sọ pé ọmọnìyàn tí wọ́n bá sọ pé ó ṣe mistake kò gbọ́dọ̀ bá wọn lójijì pàápàá jùlọ tó ń tì bá wa jẹ́ mùsùlùmí onísùnnà kódà yóò tún ṣàdúrà fún ẹni tí ó pè sákìyèsí lórí mistake rẹ̀ ni ẹ̀ ní rí àfa alùsùnà kan kó ṣe mistake nínú ọ̀rọ̀ ni o nínú ìṣe ni o nínú ìkọ̀wé jáde ìkọtíra jáde ni o kí wọ́n á pè sákìyèsí yóò dúpẹ́ fàlà òní o pé ọmọ ìyá àwọn ọ̀tà òun lọ rẹ̀ ọ̀rẹ́ ni ọrẹ tí wọ́n tààyàn ni tí ọlọ́rọ̀ fún ara rẹ̀ tó bá fojú ara rí mistake yẹn tó bá ti jẹ́ àfáà súnà akọ̀rẹ́ tiẹ̀ àfáà súnà kìí ṣagídí àfáà súnà kìí lu ìfẹ́ inú tíyàn bá ti lè jẹ́ ojúlówó àfáà súnà o. ibi àtúnṣe ni ó máa wà kò ní sí níbi ìbà nǹkan jẹ́. so gbogbo ara gbogbo ọkàn ni mo fi tẹ́wọ́ gba ẹnikẹ́ni tó bá pè mí sí àkíyèsí pé àṣìṣe kan wáyé. ṣùgbọ́n ẹ jẹ́ kí a ṣàgbéyẹ̀wò ta ló ń pe ní ṣàkíyèsí bákan náà ká sì fi àgbéyẹ̀wò nǹkan tí wọ́n ń pèèyàn sí àkíyèsí lórí ẹ̀ nítorí wípé ọ̀rọ̀ ó lè jẹ́ òdodo ọ̀rọ̀ ó lè jẹ́ irọ́ ọ̀rọ̀ ó lè jẹ́ àbòsí ọ̀rọ̀ ó lè jẹ́ ète ó lè jẹ́ ète ó lè jẹ́ ète sorry mo wà lórí life program kọ́lé jẹ́ ìgbọ́rọ̀ ọ̀rọ̀. tọ́mọ nìyẹn bá sọ ó lè jẹ́ òdodo ọ̀rọ̀ ó lè jẹ́ irọ́ ó lè jẹ́ tàbòsí ó lè jẹ́ ète ó lè jẹ́ ti kèéta ẹ̀ta inú kìí kàn ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ. So, láàsì máa gbà gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ ṣe sọ láì ní yiri rẹ̀ wò dáadáa ok so ìyẹn kọ́kọ́ jẹ́ àkíyèsí fún ẹnì yòówù tó fẹ́ pe ọmọ ìyá rẹ̀ ṣàkíyèsí. Si tí àkíyèsí bá jẹ́ lórí òdodo kò sí ìdíwọ́ lọ́dọ̀ àáfàá súnà láti tẹ́wọ́ gbà mi ò sì rí àáfàá súnà kan tó jẹ́ ojúlówó àáfàá súnà yàtọ̀ sí àwọn alápèmọ́ra yàtọ̀ sí àwọn àsáwọ̀ tí wọ́n pè é sí àkíyèsí tákíyèsí yóò sì jẹ́ òdodo tí ó sì wá dì náà rẹ̀ à láíláí kò lè ṣẹlẹ̀ láíláí kò lè ṣẹlẹ̀ àpò oníbídíà ní máa kọ àkíyèsí òdodo ṣùgbọ́n tí wọ́n bá pe àfáà súnà sí àkíyèsí tí àkíyèsí yẹn bá ti jẹ́ tàbòsí tàbò jẹ́ ti rọ́ tàbò jẹ́ ti kèéta tàbójẹ́ ti ẹ̀ta inú tàbójẹ́ ti àwáwí lásán kò sí nǹkan tá a fà súnú ó fi yẹn ṣe kò sí nǹkan tá a fà súnà tí ó fi yẹn ṣe ẹ̀yẹn wá wò ní ìsìn nínú gbogbo àkíyèsí ẹyọ kan bẹ̀ péré làkíyèsí àkíyèsí tó jẹ́ àkíyèsí òdodo ẹ wo àwọn yòókù bó ṣe pọ̀ ńlẹ̀ àkíyèsí lórí irọ́ lórí kèéta lórí ìfẹ́nú lórí àwáwí lórí àbòsí ẹ rí pé àwọn àkíyèsí yẹn pọ̀ ju ti òdodo lọ ló ń kà àdámọ́ ọmọnìyàn nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí tí ń pè èèyàn sí. Si, yìí ṣe gbogbo ẹ̀ ní máa jẹ́ òdodo káàdì yẹn mú. ṣé ẹ wá rí ẹni tó fẹ́ pè wá sákìyèsí àtúnyìírí ẹ̀ náà wò. irú èèyàn wo gan-an ló ń tàn irú èèyàn wo gan-an ni onítọ̀hún nítorí pé fákìdù ṣe ńlá yòó tí ìhì ẹni tí ò ní nǹkan kò sí tó fẹ́ fún ni ẹni tí ò ní nǹkan fẹ́ kò lè fún ni ní nǹkan tí ò ní bákan náà sì ni pé ẹni tó pàdé àgbà lọ́nà tó ní kó kọ́ òun lọ́gbọ́n kò mọ̀ bóyá wèrè ló ṣe tẹ́ ìdàgbà. kọ̀mà kìí ṣe gbogbo àgbà ló lọ́gbọ́n lórí àgbà tó ọmọ ìsírí rẹ̀ bí rádaràdá ló ṣe tó fi dàgbà ní ọ̀ọ̀mà bí ó sì rí ilé ayé rẹ̀ lò tó náà gba ẹ̀kọ́ kó tó dàgbà ọ̀ọ̀mà. therefore bá a ṣe gbọ́dọ̀ wòye sí irú àkíyèsí tí wọ́n pè wá sí bẹ́ẹ̀ náà wòye sí ẹni tó pè wá sákíyèsí ẹ jẹ́ kí n wá apply those two principles pé ká yiri àkíyèsí wò ká sì yiri ẹni tó pè wá lákíyèsí ká yiri òun náà wò kọ́mọ̀gá sí pé ẹni tí ò fẹ́ kan nímọ̀ nípa nǹkan yìí gan lòun náà ń sọ pé ẹyin gbá kan kòkò sáàsù kan ṣé gbogbo ọ̀rọ̀ tó bá ti ń jáde lẹ́nu ọmọnìyàn náà ni ó sì máa jọ́rò òdodo ni ṣé gbogbo ẹni tó bá ti ń yanu ti ń sọ̀rọ̀ náà ni yóò sì máa jẹ́ ẹni tó sọ ni lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ kò rí bẹ́ẹ̀ á yiri àkíyèsí wo á sì yiri ẹni tó pè wá sákíyèsí. ààyèrè ẹ̀wò lọ́pọ̀ gbà ẹni tó pe ní sákìyèsí àtirú àkíyèsí tó pè wá wọ́n máa tan wọ́n ó tan bí àpẹẹrẹ tí olùmọ̀ ẹ̀sìn onímọ̀ ẹ̀sìn tó dúró sórí òdodo tó bá ní sákìyèsí àkíyèsí rẹ̀ a máa súnmọ́ òdodo àyàfi tí àìsàn bá ń bẹ nínú ọkàn olùmọ̀ yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà láwùjọ ti wà níbí báyìí ni àìsàn ń bẹ nínú ọkàn wọn sọmọ ìyá wọn bí àìsàn kèéta ó ń bẹ nínú ọkàn wọn wàmá ubari unafsi mi ò mi ò wẹ́ra mi má ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ nìyẹn ṣé ẹ wá rí lórí àkíyèsí táwọn èèyàn mú wá lórí ọ̀rọ̀ Qur'an tí mo túmọ̀ sílẹ̀ Yorùbá yìí mo lè pín wọn sí ọ̀nà mẹ́ta àwọn tí ń mú àkíyèsí wá àbọ̀nà mẹ́rin alákọ̀ọ́kọ́ the majority tí ń pè mí sákìyèsí lórí iṣẹ́ ìtumọ̀ èdè alukur'ani yìí tí wọ́n jẹ́ àfáà dèyà alùbídìà alùbídìà ni wọ́n alùbídìà ò ní wọ́n confirmed alùbídìà àwọn gan gbà pé alùbídìà làwọn. and most of you lẹ́yìn gan mọ̀ pé alùbídíà ni wọ́n ẹ wá dákun ọjọ́ wo ni alùsúnà ó túmọ̀ alùkùránì tí alùbídíà sọ pé ah barika déédé sàdánkátà ẹ sọ ẹ sọ ọjọ́ tí alùsúnà yóò ṣe ìtumọ̀ alùkùránì. tí ó dọ́wọ́ oníbídíà tó ní bídí wà sọ pé báríkà déédé wàláì tá yóò fi parẹ́ oníbídíà ò ní sàdánkátà onísúnnà lórí iṣẹ́ ìtumọ̀ àlùkùránì